وخير الهادي هادي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أقبل فو الله kí ọlọ́ọba kó gba ọpẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ tí wá ṣe kún gẹ́ dáadáa dáadáa tí ọlọ́run ti ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ má jẹ́ kí ó bàjẹ́ àlékún dáadáa tí a ń tọrọ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ máa ṣe ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ètò ṣálùkọ́ wa ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ eléyìí tí a tún fẹ́ pera wa sí àkíyèsí tí a fẹ́ fi ṣe ìrántí fúnra wa máa yà ta'allaqu bidhunubi wa athariha as-sayyi'a al-wakhima àwọn nǹkan tí a fẹ́ fi pera wa sí àkíyèsí ó ní í ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti àwọn ìparun tí ẹ̀ṣẹ̀ máa ń kó bá ní kọ́nà kó má jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wá kọ́nà má jẹ́ ká parun lọ́wọ́ eréà ìlú ẹ̀kọ́ ìyọ́ sókè kọ́nà má jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wá kí a parun pàápàá jùlọ relé ìfí àárọ̀ wa létí láàrin ọjọ́ mélòó àbí ọ̀sẹ̀ mélòó sísìn òun náà ni tó ní ṣe pẹ̀lú asábọ̀rú almubikot asábọ̀rú almubikot àwọn ẹ̀ṣẹ̀ méje ilé ìtì máa ń pa nírun almubik almubikot kọ́lọ̀ kó má jẹ́ kí a parun gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá òun ló máa ń pààyàn ìparun ẹ̀ṣẹ̀ àti aburú tẹ́ṣẹ̀ ma wá ṣe fóyàn yẹ̀tẹ́lifú bẹ̀tìláàfi dárọjà ti zòrò a ma yàtọ̀ síra wọn pẹ̀lú ìyàtọ̀ tó wà fún àwọn ẹ̀ṣẹ̀ tí a ń dá lè anna zòrò yankọ́símù ìlànìkẹ̀bírọ́ wà sọ̀rírọ̀ torí pé ẹ̀ṣẹ̀ a ma pín sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àti àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké pé àdúgbò ìlú náà kókó wá wò sí inú rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àti àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké gbogbo ẹ̀ pátápátá náà ni ò dáa gbogbo ẹ̀ṣẹ̀ lọ́lọ́run fẹ́ ká jìnà sí ọlọ́ọ̀bà àlékè ọlá ó tóbi kò sí ìdí ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ sí nínú méjèèjì ohun tí èèyàn fi ń súnmọ́ lọ́wọ́ ọba òun náà ni kéèyàn jẹ́ tí máa ń jìnà sí ẹ̀ṣẹ̀ ńlá àti ẹ̀ṣẹ̀ kéékèèké ọlọ́wọ́ ọba àlékiọlá Ghafurun nínú orúkọ ọlọ́run òun ni al-Ghafur nínú orúkọ ọlọ́run òun ni al nínú orúkọ ọlọ́run òun ni at nínú orúkọ ọlọ́run ọba àlékiọlá al ọlọ́wọ́ ọba àlékí ọlá ọba tí ma ń gba ìtúbá ni téèyàn bá dẹ́ṣẹ̀ tó lóhun dẹ́ṣẹ̀ mọ́ tó padà sí ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba àlékí ọlá ọlọ́run tán láti gbàyàn lẹ́rú béèyàn bá la taqnatu min rahmatillah ọlọ́ni kí ànábì sallallahu alaihi wasallam kó sọ wípé ẹ̀yẹ rúsí èmi ọlọ́wọ́ ọba alladhina asrafu ala anfusihim tó jẹ́ pé ẹ ti kọjá àlà lórí ẹ̀mí ara yín ẹ ti ṣàṣe má ṣe ẹ ti dẹ́ṣẹ̀ ẹ bá n'ibi jábọ̀ kúrò níbi ìtẹ́ ọlọ́run inna Allaha yaghfiru dhunuba ha. ọlọ́run ọba Allah ọba tí máa ń ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ fún níní innahu huwal ghafurur rahim ọba aláforíjì ni ọba oníkẹ́ni wa anibu wa aslimu lahu ọlọ́run bá ní ẹṣẹ́ rí padà lọ sọ́dọ̀ yín ẹgbàfà fún min kọ́bìlì àyíyà àdíyà ṣáájú wípé kó tó wá dé báyìí ikú ṣáájú kó tó wá dé báyìí àdánwò ọlọ́wọ́ ọba àṣàkúlá náà ya hasrata kó tó di pé ìyọ̀kọ́ wa máa kábàámọ̀ pé ìrẹ́ ẹ̀mí mi ò ó máa ṣe o kí ló dé tó mójú tó ṣe ẹ̀tọ́ náà kí ló dé tó sí náà ọba bó ṣe yẹ kó sìn ṣáájú eléyìí ọlọ́run ní ẹ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá ọlọ́run sọ fún wa pé fàkóńtò tẹ̀fírù rọ̀bàbù ìnáwó káàlọ́ ọ̀fààrọ̀ north àárẹ̀ ìsàdàm olóhùn sọ fáwọn èèyàn òun pé ẹ tọrọ àforíjì ẹ wọ́nà ọba láforíjì ìnáwó káàlọ́ ọ̀fààrọ̀ ọba tí máa ń foríjì rírí yóò sí ní sàmà àárẹ̀ ìkòmẹ́dẹ̀rọ̀rọ̀ tọ́lọ́ bá ti foríjì gbogbo tó ń jẹ́ orin ọlọ́wọ́ a máa sọ kalẹ̀ fún yín ọlọ́ọ̀bá máa sọ òjò kalẹ̀ fún yín wàyò dídé kó bí amúwàdì ọlọ́ọ̀bá ní kí ọlá a fún yín ní owó tó pọ̀ a fún yín ní àwọn ọmọkùnrin tó pọ̀ wàyàjà anhara ọlọ́ọ̀bá kẹyìn pẹ̀lú kíni pẹ̀lú àwọn òjò ní ìgbàdégbà ọlọ́ọ̀bá rọ̀jò kalẹ̀ fún tí a kún fún nǹkan tẹ́ máa jẹ nǹkan tẹ́ máa mú nǹkan tẹ́ máa fi gbádùn ọ̀nà ọba àlékí ọlá máa ṣe gbogbo ẹ̀ fún yín torí pé kí ni torí pẹ́ ń tọrọ àforíjì torí pẹ́ ń túbá torí pẹ́ ń kúrò níbi ẹ̀ṣẹ̀ ló fi jẹ́ pa gbọ́dọ̀ gbìyànjú ìjókòó sí ẹ̀ṣẹ̀ aburú níjọmọ́ gbogbo wa pátápátá nàrẹ́tẹ́kìdì àzòló gbogbo wa pátápátá la máa ń dẹ́ṣẹ̀ wà khayruna àtàwàbùn àwọn tó dáa jù lọ́nu wa làwọn tí wọ́n máa ń tọrọ àforíjì tí wọ́n máa ń kó ní ẹ̀ṣẹ̀ nígbàdégbà ànábì sallallahu alaihi wasallam ó ní kullu bani ádámù khata ó ní gbogbo ọmọ ànábì ádámù láláṣiṣe wa khayrul khata'ina anọ́bí sọlọ́lọ́hu alayhi wa sallam ó ní ọlọ́ọ̀bá sọ́nú hadithi Qudusi, láwọ́ annakum tuznibun ọlọ́ọ̀bá ní kálẹ̀ yọmọ anọ́bí adama ẹ bá máa dẹ́ṣẹ̀ ní lazahaba allahu bikum ọlọ́ọ̀bọ̀ bá kó yín kúrò lórí ilẹ̀ wala ya'ti biqawmin ọlọ́wà mu àwọn ẹlòmíì wa yudnibun ẹlẹ́ṣẹ̀ ni wọ́n wá máa dẹ́ṣẹ̀ wayastaghfirun tó bá ti ń dẹ́ṣẹ̀ wọ́n máa tọrọ àforíjì wayaghfirillahu lahum ọlọ́ àti máa foríjì wọn ìmá dẹ́ṣẹ̀ min tabi'atil bashar nínú àdámọ́ mẹ́ẹ̀dẹ́ ènìyàn ni wa min tabi'atillahi subhanahu wa ta'ala nínú ìṣesí ọlọ́wọ́ ọba al òun náà ní kọ́nà ọba máa ń ṣàforíjì liman fẹ́nikẹ́ni tó bá ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba wà ní ìlànà fáàrùn liman taba ọlọ́run ní dájúdájú èmi ọlọ́run ọba olùṣàforíjì ni mo jẹ́ liman taba fẹ́ tó bá tọrọ àforíjì wà amana wà amila saliha tó sì gbà mí gbọ́ pé ní ọlọ́run ọba láforíjì ni mí pé mo máa ń ṣàforíjì wà amila saliha gbogbo aburú tó ti wá ń ṣe ó wá bẹ̀rẹ̀ sí máa ṣe dáadáa láti máa fi tẹ̀lé ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ní ittaqillaha haythuma kunta ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo ibi tó bá wà máa páyọ ọlọ́wọ́n ọba wà á ti bẹ̀rẹ̀ ìṣẹ́jí àtàlhásánà tàtàmṣúhà gbogbo ìgbà tó bá ti ṣe aburú gbìyànjú láti ṣe dáadáa tẹ̀lé dáadáa tó ṣe tẹ̀lé aburú yẹn ó máa fọ aburú yẹn mọ́ wà khaliqin nasa bi khuluqin hasan máa fi wà dáadáa báwọn èèyàn lò máa fi ìwà dáadáa máa fi báwọn èèyàn lò innal hasanat yuzhibna sayyi'at ọlọ́run níṣẹ́ dáadáa ó máa ń pàṣẹ aburú rẹ̀ ni ó ń sọ́nà ọba fẹ́ lọ́dọ̀ wa nìyẹn nọ́tìnìbò wà ní sẹ́fìrúlá a máa dẹ́ṣẹ̀ a sì máa tọrọ àforíjì wàlá ló sírò alal wàlá ọdọwàn wàlá ṣùgbọ́n sọ́nà ọba fẹ́ fún wa a ní máa rọra wa lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ tabari èèyàn kan tó fẹ́ dẹ́ṣẹ̀ àkọ́dí àti dẹ́ṣẹ̀ tabari ọ̀nà táwọn èèyàn ń gbà dẹ́ṣẹ̀ a gbìyànjú láti ṣẹ́gi lé ọ̀nà yẹn a blọ́ọ̀kù ẹ̀ káwọn èèyàn bàbá máa gbàbẹ̀ dẹ́ṣẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní unsur akhaka zaliman aw mazluman ànọ́bì ní ọmọ hadal maglum wọ́n ní rí ànábì bẹ́ẹ̀ la ṣe agbọ́ agbọ́tẹ tọ́ ṣàbòsí sí pé ànígbà kan ṣàbòsí sí wà máa bá lò avọ́ọ̀lì ẹ tó ń ṣàbòsí bó la ṣe fẹ́ ràn lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ó ní kó fò yádà ó ní ẹ gbìyànjú ẹ dẹ́kun ẹ̀ èèyàn fẹ́ lọ mutí ẹ wá dúró lọ́nà pé àníjó mutí ẹ sì mẹ́ pé tẹ bá fún lówó sásìkò yóò fẹ́ lọ fi mutí ni ẹ mẹ́ pé tẹ bá fi fún lówó ṣùgbọ́n ọtí ló fi mu gbogbo ọgbọ́n tí òfin ní rí fi wọn tí ẹ bá dáa èèyàn tó fẹ́ ti aburú ẹ̀kọ́ díẹ̀ èèyàn fẹ́ jalè ó gbọ́ information kó fẹ́ lọ jalè ń bì kan ó ti dọ́gbọ́n pé àwọn tó fẹ́ lọ ká mọ́lé ó ti pè wọ́n ṣàkíyèsí wọ́n ti tètè fi kí ọtẹ́rítì wọn ó ti ràn àwọn èèyàn lọ́wọ́ alimọ̀sùlùmọ́ọ̀nù àwọn tó fẹ́ ṣàbòsí sí ó ràn wọ́n lọ́wọ́ ẹni tó fẹ́ ṣàbòsí ló ṣe kí ni ó ràn lọ́wọ́ èyí tí ò ṣe tè èèyàn kan orí èèyàn kan tó ti gbé wá lọ tọ́jú ẹ̀ síbi kan bá mu ó dá padà síbi tí ẹni tó ní irú yẹn ń sìn ó ti ran ẹni tó ní nǹkan lọ́wọ́ ẹni tó fẹ́ gbé tó máa di àdánwò fún jọ́gbé ní alìkìyámà tí ọlọ́ọ̀bá alìkì ọláwọ́ máa sọ gẹ́gẹ́ bá nọ́bí sallallahu alaihi wasallam ti sọ ó ní atadruna manil muflis min ummati kí ẹmẹ tó bóyẹ tó kú tó ṣe kèfèrí bóyẹ tó ṣe gbá nígbàtá náà bí jáde sí wọ́n ní alimofis mi ni ó mẹ́tì ó lẹ tó tó kọlẹ̀ nínú ọmọ lẹ́yìn mi man ataya bí sọlawat wa sọdakọt òun náà lẹ tó jẹ́ pé ń jọ pé bí alikiyama ó dé pẹ̀lú iṣẹ́ olóore tó pọ̀ ó kírun ó ṣe zaka wàkọ̀dé gọ́dá mahada ṣùgbọ́n gbàtà wo iṣẹ́ àríkó ti ṣàbòsí tẹ́lẹ̀ wàṣátà ma hádà ó ti bú eléyìí wà á kọ́dà máa na hádà ó ti gba owó eléyìí lọ́nà àìtọ́ fàúdíyà min hasanati àwọn tó ṣàbòsí fi àwọn abẹ̀rẹ̀ sí kó ṣe olóorí ẹ fún wọn nígbàtí ṣe olóorí ẹ bá wá tán ọkùnkùn lòlẹ́ nígbà isi iṣẹ́ olóore ẹ̀ tó bá tán wọ́n wá bẹ̀rẹ̀ sí ma kó iṣẹ́ aburú àwọn ẹni wọ́n wá ma kó sínú sí lọ́rùn ṣùgbọ́n ẹni ilé ayé ńgbà tó ti fẹ́ ṣàbòsí ó búyàn apè sákèsì àfà ọlọ́run bò fẹ́ ká búyàn o mú nǹkan ní nǹkan láyé lọ́nà àìsàn àwọn aṣọ fún tó tẹ mú yóò dá ó sì wá gbogbo ọ̀nà tó máa fi dá padà fẹ́ níyẹn ó ṣe ṣìnà pẹ̀lú ìyàwó níyàwó wọ́n wá pèsè àkíyèsí pé kò dá kéèyàn ṣe pẹ̀lú ìyàwó níyàwó àbí lọ sọ fún ọkọ epe pé àbàbá alágbájá báyìí mo ṣe o ẹjọ́ ẹ forí jì mí torí kó lé ló fi jẹ́ pé a gbìyànjú

nínú ẹni kó ṣẹ́yún àbọ́mọ tó ti ń dàgbà kó lọ rí mọ́lẹ̀ mọ̀kọ́ fata ìyẹ́tọ̀ àmọ́ máa o ń bẹ̀rù pé àwọn tó wà yóò tí tó wá jẹ tàbá tún ọmọ ti wa látàrẹ wa ni wo ìyàwó ara ilé ẹ̀ ṣe ṣẹ̀mẹ̀ pé àdánwò yìí pọ̀ káàkiri àdánwò ńlá ní o àwọn èèyàn kí ìyàwó níyàwó mọ́lẹ̀ wá ti ṣìná pẹ̀lú ẹnu wá sí máa dùn alóhun yọfọ̀ òun gbádùn tẹ bá sì wá wọ àwọn aláburú yìí bí wọ́n ṣe ń ṣaburú fúyàwó níyàwó bẹ́ẹ̀ náà lọ́ṣà máa ṣe fúyàwó tiẹ̀ náà o ṣe wá jókòó jẹ́jẹ́ sáyé ibi tọ́nà ń fi ẹ́ sí kọ́nà ń pìsáàbù ẹ̀ kó pìsáàbù ìyàwó tiẹ̀ náà èèyàn kò ní ṣe àbòsí kó lọ bẹ́ẹ̀ ìwọ́n ń ṣaburú oyọ́lẹ̀dà ẹlòmí aláburú ni gbogbo ṣìnà bá yóò rọ lọ́rùn ṣùgbọ́n tó bá gbọ́ pé ìyàwó ti ẹ̀ ti ṣìnà wá bẹ̀rẹ̀ sí bínú afàké kọrí wọ́n ní panipani kan ní fẹ́ kọ́ mú ìdàkọjá bí orí náà ìwọ́n bá yí ìyàwó níyàwó jẹ́ ti tú látara pé wọ́n bá ìyàwó ẹni ẹlẹ́ni ó bá ṣe ṣìnà ọkọ tí ó padà ẹ̀ dànù ọkọ ẹ̀ ti lọ bí jẹ́ na ìfìlọ́ ọkọ̀ ẹ máa ń lọ ṣe wà wá ya ọkọ̀ gbádùn à ìnàmà takulúna ìnàmà yakulúna fi butunihim nara ọlọ́ni iná lẹ jẹ sínú kun yíyẹn wàtàyàsíláwòna sàírọ̀ wọ́n ti ń gbé iná mi láti ilé ayé tó bá wá di lọ́run wọ́n wá kó sínú lọ́tàrà kọ́lọ̀ kó má ti lánàtà àwọnù alal ismi àkíràn yàn lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ ọlọ́ni wa tà àwọnù alàlìbírì wa takuwa ọlọ́ni ẹ̀rọ ayé lọ́wọ́ alàlìbírì wa takuwa lórí dáadáa ti páyọ lọ́wọ́ bá wà látà àwọnù alal ismi wà lẹ́rùdíwáàdì ẹ má rọra yí lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti ìjàmbá ẹ má rọra yí lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti ìjàmbá bákan la nusiru ala ismi kẹbírọ̀hu aw sọ̀fírọ̀ ìyí tó tóbi ló ẹ̀ṣẹ̀ àti tó tóbi àti jókòó sí kéèyàn wá jókòó sí pé ẹ̀ṣẹ̀ ìlò ló wá máa dá eléyìí ọlọ́ọba àlékí ọlá kó ìrẹ ìjọmọ́ ọlọ́ọba àlékí ọlá ó ní wá sáré ohun ila magfirati min rabbikum ọlọ́run وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ ọlọ́run ni ẹ̀ṣà alápàtètè lọ sí ibi مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ lọ sí ibi àlùjọ́ náà ọlọ́wọ́n bá yín lọ sí ibi àforíjì ọlọ́wọ́n bá yín wa jannatin àti ibi àlùjọ́ náà àwọn as-samaa wal tẹ bá wo fífí àlùjọ́ náà yìí ó fẹ̀ gẹ́gẹ́ bí sọ́mọ́ àtúlẹ̀ ni أعدت للمتقين ọlọ́run pèsè ẹ̀kalẹ̀ fún àwọn tó jẹ́ wípé wọ́n páyọ ọlọ́run ọba àwọn tí wọ́n páyọ ọlọ́run ọba lọ́lọ́run bá pèsè ẹ̀kùn nínú ìròyìn wọn ọlọ́ọba ní alẹ́dínà yóò fi kó fi ìwà gbọ̀rọ̀ ọlọ́láwo nípayọ ọlọ́run tọ́lọ́ nígbà tó bá rọ̀ wọ́n lọ́rùn láti ná àti nígbà tó bá nira wọn ká omi ní iná lọ́wọ́ yìí wọ́n sì máa ń gbé ìbínú mi kò sẹ́ tí ò ní rí o sáà bí nínú ṣùgbọ́n téèyàn bá fẹ́ jẹ tó fẹ́ wà lùjọ́ náà téèyàn fẹ́ jẹ tó fẹ́ sórí ayé àti tọ̀run a jẹ́ nílẹ̀ ká omi ní iná lọ́wọ́ yìí a jẹ́ inú àwọn tí wọ́n á rí ìbínú wọ́n á ti súwálù ẹ̀ báyìí wọ́n á gbé ni wàlàáfíìnà ànínáà nínú ìròyìn àwọn onípàyà ọlọ́wọ́n ọba tí wọ́n máa jogún àlùjànnà alàáfíìnà àlìnà wọ́n máa jẹ tí máa ń ṣàbójú kúrò àwọn èèyàn máa ṣẹ̀wá àwọn èèyàn máa ṣe táà nífẹ̀ẹ́ sí inna Allaha al-'afwu yuhibbul 'afwa ọlọ́wọ́n ọba tí máa ń ṣàbójú kúrò ni òun náà sì nífẹ̀ẹ́ ṣàbí máa ṣàbójú kúrò tá a bá fẹ́ kí ọlá kó foríjì wa àwa náà gbọ́dọ̀ jẹ́ tá foríjì àwọn tó ṣẹ̀ wa

pé ah, títàwọn èèyàn bá ti ẹrù olú aburú sọmọ mi tí ó yẹ kí wọn náà lè máa rò ẹ ìwọ tí mo tọ́jú tí mo ṣe dáadáa sí àmì ìdẹ̀mí ṣe dáadáa sí ẹmọ́ láti nílọ ọlọ́wọ́ aṣọ ayà pé à ah, ṣe torí tí wọ́n ṣe yẹn ẹ wá sọ pé a ah, ẹ ṣọ́ra o ẹ̀yin tẹ́ wò pẹ̀lú àwọn nǹkan tó bá ṣe yìí mọ́ bùn bùn èyàn ṣe nǹkan tó nífẹ̀ẹ́ sí ìyẹn wá jẹ́ tuntun ó lè ga láyéláyé táwọn Yorùbá máa ṣẹ̀ ẹni tó bá ti ga jù bó bá ṣe ga sí bẹ́ẹ̀ náà làdánwò tọ́mọ bá máa fi kọ̀ ẹ́ waja'alna ba'dakum li ba'din fitnatan atasbirun ọlọ́run láti ṣe àwọn kan lórí àti ọlọ́run bá yóò bá láforíjì ni wà láàáfíìnà àìlìnà wọ́n á jẹ́ tí wọ́n máa ń ṣàbójú kúrò fáwọn èèyàn wọ́n mọ́ ohun yóò ṣe polymọ̀ sí ní ọlọ́run ní gbogbo àwọn tó bá ń ṣe báyìí olùṣe dáadáa ni wọ́n ọlọ́run sì nífẹ̀ẹ́ sí wọn nínú ìròyìn àwọn ọmọ àlùjọ náà wà lẹ̀dá kan tí wọ́n bá ti fáàṣíṣà nínú ìtumọ̀ fáàṣíṣà tó lékè òun náà ní ṣìnà

tó tún jálè ànábì ní wa in sallallahu alaihi wasallam ó ní wa in zana wa in sarqa ó ní kò bá jálè kò bá fi ṣìnà arákùnrin òkà àbánàbí ògbọ́n tí mo sọ ni ó tún ní wa in zana wa in sarqa irí òjíkí ọlọ́run kódà kó ṣe ṣìnà kó jálè ànábì ní wa in zana wa in sarqa ó ní kódà kó ṣe ṣìnà kó jálè afá ìtúbèrè lẹ́lẹ̀kẹta wa in zana wa in sarqa kódà kó ṣe ṣìnà kó jálè àdọ́bì ní wa ìzánà wa ìzárọ̀kọ̀ àlàrọ́gbìnì áńfì àbìdáàbì ó ní kí imú àbúdárì kó jọ́rí ó bá bá fẹ̀bẹ̀ ó máa wà ìjọ náà pẹ̀lú kó ṣe ṣìnà pẹ̀lú kó jalè àdọ́bì náà ló ti sọ fún wa pé láyé sí ìdáni iná yẹn sí wa wà múmi èèyàn ó lè kó ní máa jáde lọ́wọ́ ńgbà tó ń jáde kó tún jẹ́ múmi ìgbàgbọ́ ti kúrò lárẹ̀ Ibn Abbas wọ́n bí pé kéfà yóò zà ní ìmáni min kọ́nìlì bó lọ ti máa kó ìmọ̀ ní kúrò lọ́kọ̀ ẹ̀ Ibn Abbas wá ṣe báyìí bígbà tí yọ̀ ń bọ́ṣọ bá oníṣẹ́ ní mo ṣe ń bọ́ṣọ yìí bẹ́ẹ̀ náà lọ́ọ́ ti máa bọ́ ìmọ̀ ní kúrò ní ara tó ń ṣe ẹ̀tọ́nà wọ̀n bá fi á wà lùjọ́ náà tó tọ́ tó bá jẹ́ múmi ṣùgbọ́n kọ́kọ́ tọ́ iná wò kọ́nà má jẹ́ ká tọ́ náà wò ká tó wà lùjọ́ náà ìgbà fa ẹnu fa ṣíṣà tí wọ́n bá ṣe ṣìnà àwọn bọ́dà àbí tí wọ́n bá ṣe àbòsí tẹ́bi kéèyàn pààyàn ẹ̀mí tọ́lọ̀wò ní kápakápá àti ṣàbòjíṣẹ́ bí ara wa man akala riba wà mala al-yatim wà mala ahallahu Allah tó jẹ riba ẹn tó mutí ẹn tó jẹran ẹlẹ́dẹ̀ àti gbogbo nǹkan tọ́lọ̀ bá kọ̀ kọ̀dé sọ́dá ma náfsa ó ti ṣe zákàrù lọ wọ́n wá rántí ọlọ́run wọ́n rántí ọlọ́run ṣó rọrùn kí èèyàn rántí ọlọ́run jọmọ́ kò rọrùn o kí ló máa jẹ́ kí èyàn rántí ọlọ́run kí máa ọlọ́run kí máa lọ gbọ́rọ̀ ọlọ́run ká sì máa sọ̀rọ̀ ọlọ́run wa tí bá ń ṣẹ̀ kó èèyàn lu kọ́sọ́mà kan ní jìbìtì níbi iṣẹ́ lánàá nígbò wá dé lẹ́ṣọ́ ọjọ́ sunday ni wọ́n bá ṣe wá sí débẹ̀ zakara allah bó ṣe gbọ́ nìyẹn pé ah mo ti ṣe àbòsí wà sáfàrù lè dùn lóbi yìí látara ìrántí ọlọ́run tí wọ́n gbọ́ yẹn tó jẹ́ kọ́ rántí ọlọ́run wà sáfàrù lè dùn lóbi yìí wọ́n wá máa tọrọ àforíjì astaghfirullah astaghfirullah èyí tó bá lọ́gbọ́n dájú ó lè lọ́gbọ́n pé kọ́sọ́mà ẹ pé àjá ah, kọ́sọ́mà ẹ má bínú àná àná six thousand naira ni mo pe ọjà yẹn fún yìí àṣìṣe ni kọ́nà ọba forí jì mí three thousand five hundred péré láǹtà ẹ send account number yín sí mi nísinsìnyí máa bá yín ṣe transfer two thousand five hundred ẹ gbọ́dọ̀ tóbi jọmọ́ zakarullah ó rántí ọlọ́run wàtẹ́fàrú lè dùn lómi yìí torí pé àwọn ẹ̀ṣẹ̀ kan wà ìsìkfàrù lásán òràn ó ṣàbòjútó èèyàn ó jẹ owó ẹ̀ ní ọ̀nà àìtọ́ ó wá sọ pé eh, àtàkùlà àtàkùlà tó wèrè àtàkùlà ìbáwo ọlọ́run máa forí bí ẹ̀ ṣùgbẹ́ tó di owó ẹ̀ lọ́nà ìtọ́ yóò ní forí bí ẹ̀ tó bá di ọjọ́ pé di alìkìyàmà adéjọ́ pé di alìkìyàmà ya Rabb ìrì ọlọ́run ọba mi àǹtàlà àtàkùlìm ọba tí ò kí ń kí ló ṣe fún ẹ̀ akọ̀dà máa rí ó jẹ owó omi bẹ̀kọ́ rírí hakim ní ọ̀nà ìtọ́ ọjà sí 3,500 ó ṣe jàmbá fún ó tà 6,000 ní ọ̀nà ìtọ́ ó ní kí ọwọ́ ni ẹ ó ní afẹ́lọba yíra pẹ́ kí lẹ má pè pẹ́ pọ̀pá ni kò sọ wípé 8,000 ni a máa ń ta ṣẹ́bẹ̀ pé tó bá sọ pé 8,000 la máa ń ta ó túbọ̀ sí kò ń fẹ́ rà tó bá ti wá rà wá tà fún ní àríbẹ̀ kọ́ ni ó ní 8,000 ọmọ yíbò ń tà ọmọ yíbò dẹ̀ ń tà lélo 2,500 àbí kí ló ṣe yẹn àbòsí ó jalè ó lè ó lè ó ní láti ṣe bẹ́ẹ̀ bí ó yé wọn pé ọ̀gá 2500 lọmọ yíbò máa ń ta o owó tí máa fi wọ mọ́tò lọ ládípọ̀ 2000 naira ó dé lò ó jẹ́ 45 owó pé mo fẹ́ lọ bá yín rà 2000 naira ó jẹ́ 65 àbọ̀ mo ti máa fún ẹ lówó kó fẹ́ lọ bá mi rà à yẹ́sà ṣẹ́mẹ̀ pọ́gọ̀rọ̀ àwọn tá bá ti ṣẹ́ tá bá ṣe gbogbo ẹ̀tọ́ bá yẹ tó bá ti di owó iṣẹ́ wọ́n lè ná 150 láti fi ra materials ṣùgbọ́n ti fún wa ní fifteen thousand naira owó jẹ́ ogun ni látara bẹ́ẹ̀ service kọ̀ọ̀kan bàbá ṣe sáàbù yìí náà gba owó service kọ̀ọ̀kan tí n bá fẹ́ lọ bá yín ra engine mọ́tò tó bá jẹ́ mi mo fẹ́ lọ bá yín iye owó mọ́tò ni tẹ́ bá wá ní mọ́tò tẹ́ fẹ́ fi gbé mi lọ kò sí pé mo fẹ́ gbowó mọ́tò ẹ̀ kọ̀ san service charges lẹ́ máa san fẹ́ mi service charges ni tí n bá lọ bá yín ra tó bá jẹ́ engine five hundred thousand naira lálọ́ rà five percent ẹ̀lì ní máa ń gbà lówó sábìsì pé mo lọ mo tẹ̀lé yín lọ rà àbí mo lọ bá yín rà ṣẹ́bẹ̀ kó ti clear ìgbó fẹ́ bá wọ́n ra mọ́tò five hundred thousand èló ni five percent twenty five thousand naira ó fẹ́ lọ bá wọ́n ra yìí tó jẹ́ twenty five thousand naira èló ni five percent one thousand two hundred and fifty naira àbí bẹ́ẹ̀ kọ́ ni owó àwòkẹ́ owó yẹn ti kéré o ìwé lè máa gba three thousand fún un kó jẹ́ ń tẹ́jọ́ negotiate tó bá àfà irú sábìsì wo lẹ́yìn ṣe yẹn àwọn mẹkáníìkì máa nọ lọ bẹ́ẹ̀ ni ṣe ẹrú ní 500,000 hundred yẹn wọ́n á fún yín seven jẹ́ kó wọn value tí wọ́n fẹ́ tó fẹ́ fún wọn àfà 500,000 yẹn náà ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe bá lọ rà fúnra yìí àti àwọn ará ilé mi tọ́bá aláwọ̀ ọba èrèpè mẹkáníkì ni alàtà àlùbáríkà ó tún àbókù jọmọ́ ṣùgbọ́n kírídínlẹ̀ ajáfẹ́ gbaṣẹ́ yẹn àwa gbaṣẹ́ tí ò ní pé mọ́ wa látàrẹ àwa ṣe àfírí ìbínú ọlọ́run kọ́lọ̀ ọba kó jọ kó má bínú sẹ́ni kọ̀ọ̀kan wa zakarullah wọn rántí ọlọ́run wà sáfàrú lè dùnú bìhì wọn tọrọ àforíjì wà máa ń yẹ fèrò dùnú báyìí lọ́lọ́ ọlọ́run tálẹ́ tó lè foríjì nìkan lẹ́yìn ọlọ́run ọba àmà wàlám yusiru wàhálà máa fàálù ọlọ́run ní aburú tí wọ́n wá ṣe tí wọ́n ti mẹ́fà burú lè wọn ní kọ̀ǹtínú lórí ẹ̀ wá omi àlàmù nígbà tó mẹ́fà burú ni ẹ tó jẹ́ muslim kò ní máa mọ̀ọ́mọ̀ ṣe náà ó lè ṣe mistake kéèyàn wá kàdìkàdì kó máa ṣe náà àárín pín ló jẹ́ fọ́lọ́wọ̀n pàápàá jùlọ ọwọ́ tó mọ náà kó wá jẹ́wọ́ ni wàá máa rí ọlọ́run fún eléyìí ò ṣe tó ọba kójọ kó tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe kọ́nà kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wá. ẹ̀ṣẹ̀ tẹ rí láha wàhíìmà ó ní àwọn aburú àjẹbọ aburú tó pọ̀ ó pọ̀ gan ni hìrìmáàni rízkì téèyàn bá jẹ́ tí máa ń dá ẹ̀ṣẹ̀ ó máa ń jẹ́ sábàbí wípé kí ilẹ̀ fún mọ́ ni ànábì sallallahu alaihi wasallam ní man lazima al-istighfar ó lẹ́ tí wọ́n máa ń tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ ja'ala Allahu lahu min kulli rizqin makhraja ó ní níbi gbogbo ìbànújẹ́ ọlọ́ọ̀bá ní kí ọlá máa ṣe ìdùnnú fún ọlọ́ọ̀bá ṣe ṣe ìdùnnú fẹ́ nìkọ̀ọ̀kan wa ṣe rí ó ṣe pàtàkì kéèyàn dìnà sẹ́ṣẹ̀ o téèyàn bá ti jẹ́ tó ń ṣe lọ́hùn ó ní yóò ṣọ́rọ̀ mọ̀ ní alimaru minarisi bizambi yonzebo ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò ní máa rí àrísìkì látara ẹ̀ṣẹ̀ tó náà ẹ̀wù azambu minalẹ̀ ìlmi téèyàn bá jẹ́ tí máa ń ṣe lọ́wọ́ ìdá ẹ̀ṣẹ̀ ó máa ń jẹ́ sábàbí kéèyàn máa wá ìmọ̀ kó má ṣàṣeyọrí bẹ̀. al-Imam Shafi'i rahimahullah ó ní ṣàkáwùtù ila Waqi'i tú àṣìbí ó ní mo complain mo ké gbàjárì lọ sọ́dọ̀ àfáà mi Waqi' ibn al-Jarrah tú àṣìbí nípa wípé gbogbo bí mo jẹ́ ha nǹkan àfá mi kò dúró lórí mi wà àrùsádà ní ilà tẹ́rẹ̀kẹ́ ma'áfí àfá mi wá tọ́ka mi lọ síbi wípé tó bá fẹ́ máa ha nǹkan kó dúró lórí ẹ o gbọ́dọ̀ jìnà sí ẹ̀ṣẹ̀ o gbọ́dọ̀ jìnà sí àwọn gbogbo bí tí mọ̀ ń gbà wọlé yẹn o gbọ́dọ̀ sí o má jẹ́ gbabẹ̀ níbo lòyìn mọ̀ ń gbà wọlé àsámọ́à etí gbogbo etí ló ti fi gbórin gbogbo etí ló ti fi gbọ́rọ̀ àwọn obìnrin hadithu nìta gbogbo etí ló ti fi gbọ́ àwọn ọ̀rọ̀ alifàṣíṣá níbi táwọn èèyàn ti ń sọ̀sọ́ fún sọ ó ti jókòó bẹ́ẹ̀ dáadáa ìgbọ́kúgbọ́ ìfi pọ̀ jù ojú ń kọjọ mọ́ gbogbo àwọn nǹkan tí ó dá ìhòòhò ọkùnrin ìhòòhò obìnrin gbogbo ẹ̀ ló ti wò ọ̀nà ní kó lèmọ́mìnì yàgógún mi ní abẹ́ sọ́ọ̀rì yìí ọ̀nà ó sì ti sọ fáwọn ọ̀bí sọ́rọ̀ máa lèwọ̀ sálà pé bá mi sọ fáwọn onígbàgbọ́ òdodo yàgógún mi ní abẹ́ sọ́ọ̀rì yìí pé kí wọ́n máa rí ojú wọn lẹ̀ wàyà fáwọn òfurufú kí wọ́n sì máa wọ́n ti bá mi sọ fáwọn onígbàgbọ́ òdodo lóbìnrin yàgùgbógúnmá mi náà bẹ sọ́ọ̀rì dínà kí wọ́n máa ṣọ́ kọ́ máa rẹ ojú wọn lẹ̀ wàyà fáfúnà kúrú jàhúnnà káwọn náà sì máa ṣọ́ abẹ́ wọn àtọkùnrin àtobìnrin agbọ́dọ̀ máa rẹ jú wa ó tọ́nà ọmọ òfẹ́ agbọ́dọ̀ máa fojú wa wò abẹ́ wa agbọ́dọ̀ gbìyànjú láti ṣọ́ ànábì sallallahu alaihi wasallam ó ní man ما بين لحييه وفخذيه أضمن له الجنة النبي صلى الله عليه وسلم ó lẹ́nikẹ́ni tó bá fọwọ́ sọ̀yà fún mi lórí nǹkan méjì èmi ànábì fọwọ́ sọ̀yà àlùjànnà fún ma bayna lihiyaihi ohun tó wà ní abẹ́ àgbọn ẹ̀ méjì báyìí ìyẹn náà ni ahọ́n rẹ̀ tó bá ń sọ ohun tó fi ń sọ tó sì ń sọ tó fi ń jẹ ó lẹ́mi ànábì ti àṣú ẹ̀ pé ọmọ àlùjànnà ni wa bayna fakhidhayhi ohun tó wà lábẹ́ tán ẹ̀ méjèèjì ọkùnrin ni obìnrin ni tó bá ti ṣú abẹ́ ànábì ní ọmọ àlùjọ náà ni kọ́lọ́ má tẹ̀ṣe wá ní ọmọ àlùjọ náà bẹ́ẹ̀ ọba ti ń já ẹ̀ṣẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ka ara kọ̀ọ̀kan ó ń tà ń fẹ́ ká ara iṣẹ́ àní rí a fẹ́ jẹ́ sábàbí káàkọ̀ máa wo ni àní fi ríran láhùn ọlọ́wọ́ bá ní kí ọlá ó ní láhùn ọlọ́wọ́ ní wọ́n ní ojú ha wọ́n fi rí ọ gbọ́rọ̀ fa ìnáhà láti látàmàlì àbẹ̀sọ́ ọlọ́run lójú tààrọ̀ kalẹ̀ ikọ́ ló pọ̀ wàláàkì tààmàlì kòlúhù lẹ́tì fi sùdúr ojú inú ọkàn òun ló ti fọ́ tójú inú ọkàn bá ti fọ́ kò ní sí mọ́lẹ̀ ló gbé sí ayé ẹni mọ́ ilé iṣẹ́ ní kí ní máa ń fọ́ àgbòrò òun náà ní ẹ̀ṣẹ̀ nínú tí máa ń jẹ́ sábàbí aburú tẹ́sẹ̀ máa ń mú wá òun náà ni alifirọ́kù bẹ́yìnà zaujẹ́yìnì ọkọ àti tí wọ́n bá ti ń dá ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣe lọ́wọ́ ó máa ń jẹ́ sábàbí káàárín wọ́n dàrú ìwọ ìyàwó tó yí ọlọ́run bá máa kó gbogbo i love you torí tọrùn yẹn orí ahọ́n ló máa ṣẹ́kù sí gbogbo ọ̀nì tẹ́ ṣe òní dùn ẹ́ gbogbo ọ̀nì àríwẹ̀kọ́ ni ṣúgá iyọ̀ ti àdí kókó ti yọkọ́ bọ̀s kò ní sàǹfààní bẹ̀mọ̀ torí kiri torí pẹ́ iṣẹ́ lọ́wọ́n ọba ló fi jẹ́ pé ẹ̀ṣẹ̀ ó máa ń bàgbé sí ayé ẹni jẹ́ a gbìyànjú ẹ̀ṣẹ̀ tó kéré ni o ẹ̀jẹ̀ tó tóbi ní o la yahqiranna ahadukum ma'rufa bil ma'ruf àlọ́bì ní ẹ má fojú kéré iṣẹ́ olóore bó tilẹ̀ wulẹ̀ kó kéré mọ́ Anas bunu Malik radiyallahu anhu ó wu àwọn mùsùlùmí gbà yí ẹ̀ min a'mari an-nas nínú àwọn tẹ́mi wọ́n gùn jù nínú ọmọlẹ́yìn àlọ́bì sallallahu alaihi òun lẹni tó kú ṣìkejì tó kú gbẹ̀yìn ṣìkejì nínú gbogbo àwọn sàhábà ẹn tó kú gbẹ̀yìn ó lè tùfẹ́ aná ti kú ṣáájú tùfẹ́ ó lọ over hundred years láyé aná ti wá wo àwọn tàbíùn ó ní àwọn ẹ̀ṣẹ̀ kan wà lénìí tó jẹ́ sí ẹ̀yìn tàbúnáwó hàyínà ẹ máa ń fojú kéré ẹ̀gọ́ pé à kí wá lélẹ́yìí kákan sọ̀rọ̀ pé ìbáǹdá para ni èyí máa ń fojú kiri àwọn ẹ̀ṣẹ̀ yẹ wa nahnu fi ahli as-sahaba ṣùgbọ́n wa ń gbà táwọn sọ̀hábà ń bẹ pẹ̀lá lórí sallallahu alaihi wa sallam na'tabiruhu kalidibal àwa máa ń wo gẹ́gẹ́ bí òkè ni ah, báwọn ṣe máa ń wo ẹ̀ṣẹ̀ nìyẹn ẹ̀ṣẹ̀ àwọlé ayé tá ń gbélé níjọ́ ànábì sallallahu alaihi wa sallam ó ní man ra'a minkum munkaran ó lẹ́nikẹ́ni tó bá rí àìkọ́ tí ó dá nǹkan ẹ̀ṣẹ̀ nú yín falyughayyirhu biyadihi ó ní kó gbìyànjú láti fi ọwọ́ ẹ̀ yí padà mélòó ló nǹkan táwa ń rí lénìí yamuruna ala raddihi a sì lágbára láti dẹ́kun ẹ̀ pé ó yá fi kíní ẹlẹ̀ ó yá kú ọmọ ẹ̀ ṣùgbọ́n àṣẹ kíni ṣùgbọ́n àṣẹ a ń rí àwọn aburú orí èèyàn tó ń sùn lẹ́gbẹ̀ẹ́ ní halkọ̀ ṣe ó wá sọ pé mọ̀rọ̀ àmì kò mú kárọ̀ fánígọ̀ yúrù bí ẹ́dìlì fàílámì ẹ̀sẹ́fì ìfàbìlìsánìlì ó kọ́ àti ilé ìwé ẹ̀mọ́ tó wá ṣe láyé já gbogbo ìgbà ó kàn máa ń sùn ní halcon irú yẹn kọ́ o lágbára láti fi ọwọ́ rẹ kọ́ ó lágbára láti dìbí àáfà ẹ máa wé sí owó tẹ̀lé wọ mọ́tò wá sí halcon irú àsìkò yẹ kẹ máa sùn lé ni kẹ fi rẹ́ẹ̀tì nínú wíkẹ̀ndì ẹ ti wá sí sacrifice àsìkò yẹn ẹ má jẹ́ kí èsì gbà ládàá yín lọ orí èèyàn tó wá sí halcon tó wá ń rojọ́ wàá rọra fọwọ́ ọbẹ̀ fàṣí ní jùmọ̀

ìgbà ẹlẹ́lómi àwá ní ẹ bóyá kò tiẹ̀ lọ fi bí boarding school tahfiz tó bá kùrán bóyá ọkùnrin àárọ̀ ẹlòmí ìbímọ mẹ́ta àwa bá yí pé mo fẹ́ fìkan sí school kùrán kó wá kùrán a nílò tọ́ bírèdì òbí bẹ́ẹ̀ ṣáká o ṣùgbọ́n ẹgbẹ́ pọ̀ jù ẹ̀rí àbúrò ẹ̀ òun ní ó o òun ló máa àbúrò ẹ̀ ló ṣaká yẹ kò ní kó lọ áfòrán ìyẹn ló yẹ kó fún ọmọ tó ti gbé tẹ́ẹ̀tì bàjẹ́ òun lẹ́wà múbọ̀ bá wà fà èyí tó bá ní brain yẹn skúl ló máa lọ àríbẹ̀kọ́ ní ọ̀nà kó ṣàánú wọn fàní yóò rí ẹni kó kọ́ pẹ̀lú kíni pẹ̀lú ọwọ́ ẹ ó wá àbúwò tí ẹ̀ tó bẹ̀ láti sọ̀rọ̀ ń bí wọ́n lè gbá òun lójú tọ́bọ́ wá gbóhun lójú yẹ ìgbóhun lójú yàn ní wúlò tó ráwọn bìkan wà téèyàn bá sọ nǹkan tí ò dá tó sọ pé kò dá wá gbẹ lójú kò jẹ́ kan gbẹ lójú yẹn náà ló dáa torí pé ojú tí wọ́n gbá ẹyẹ tó sọ yẹn máa tún nǹkan ṣe ó wà ní máa sá torí pò fẹ́ kójú ẹ ṣe ó wá fi wọ́n lẹ̀ lórí aburú tó dẹ̀ jẹ́ kó lágbára láti kọ́ ìwò fẹ́ gba ìgbájú torí tọ́lọ́run nígbà táwọn kan torí ànábì ọlọ́run bá gba ìbọn sára ìwọ wá fẹ́ gba ìgbájú torí tọlọ́run ẹ̀rí sọ àbà tó gbà gbájú torí tọlọ́run ẹ̀ tó jọ́gẹ́ àwọn fèfèrè látara kó ń sọ̀rọ̀ pàjọ́ kan sí ọlọ́run ẹni ti gbà ní ojúgbà ojú ẹ̀yìn ojú ẹ̀ ti yọbọ́lẹ̀ ẹ̀yìn ojú ẹ̀ ti kiri ó yọbọ́lẹ̀ torí tọlọ́run yẹ àwa náà gbọ́dọ̀ ṣetán láti pé kí ìyà jẹ torí tọlọ́run

fàbílítàní kọ́ pẹ̀lú kíni pẹ̀lú ahọ́n ẹ̀ Abdullah ó wá ṣeré ní halkon ó wá wòrán ó ti sùn dárí tó jí o pé kó máa wòrán lókù tó bá parí halkon tó bèèrè pé ó yá wá ṣàlàyé ojú wọn sọ ní halkon wà wá máa wò àríbẹ̀ kan ni ó wá ṣeré ni Naam tó bá wá lágbára láti fi ẹnu kọ́ kó sọ fún ọpẹ́ ah, ah, àjáde ni ànábì sọ̀rọ̀ máa lè ọ̀sán láti káàmà mú mi pẹ̀lú owó rí màá rà èkó kí tó fẹ́ yẹ ni mo ti fọwọ́ sí mú mi dáàdì sọ bẹ́ẹ̀ wọ́n bá gbé kó wá tó tọ́ à ah, dáàdì ẹ má bínú sá ẹ má bínú sá ìwá wa máa fi ọwọ́ ọ̀tún yẹn wá máa fi ṣe kí ni wá máa fi mú mi ó wá rí àbúrú ẹ ṣó mẹ́kò lágbára lórí dájì ṣùgbọ́n àbúrò ẹ̀ lágbára lé lórí àbúrò ẹ̀ wá fẹ́ fi ọwọ́ òsì mórí Abdullah subhanallah billah alayhi ìṣìdàr ìṣìdàr kó mẹ́ o sábẹ̀ ipá lọ́bí sallallahu alaihi wasallam ní káwọn máa fọwọ́ òsì mórí ó níbo ló ti gbọ́ pé kò dá pé èèyàn máa fọwọ́ sí mú mi àti kéèyàn máa fi jẹun ó wá ka hadith fún wọn pé ànábì sallallahu alaihi wasallam sọ pé la ta'kulu bishimal ẹ má máa fọwọ́ sí jẹun fa inna shaytan ya'kulu wa yashrabu bishimal torí pé èṣù ni máa fọwọ́ sí jẹ ní máa fi mú dáàdì wa ni Abdullah Abdulrahman ìwọ náà ti mọ kéwú báyìí ọmọ mi ti dà bá nìyẹn o barakallahu fik láti ìlílọ èmi dájú ẹ̀ èmi náà dẹ̀ ní fọwọ́ ìrù mímọ́ mi ní fi jẹun máa dẹ̀ tún sọ fún mọ́mí ẹ̀ ọjọ́ tí ìyànkọ́ bá fọwọ́ òsì jẹun lè ẹni ẹ à kò ní jẹun láàárọ̀ ṣe mẹ́ bí dáàdì lágbára àdíṣe ẹ tí ò kọ́nà kó fi wá ṣe kò ń bẹ́ dáadáa àwa lágbára àdíṣe bẹ́ẹ̀ a fi ọkọ̀ wa kọ̀ láwùjọ wa nínú ẹ̀ṣẹ̀ tó jẹ́ wípé èèyàn kan ò ní jínú aláyé lèlì kó má dà òun náà ní tẹ́lẹ̀kẹ̀lẹ̀ mú ká ò ní pé kárí aburú ká gbójú kú mẹ́ ká má kọ̀ kó lè ti dé lẹ́bù pé à ń rí aburú inú wo kì í bàjẹ́ mọ́ ilé ìdẹ́ ni ẹ̀ṣẹ̀ ni torí pàlọ́bí ni wàdálì káàbọ̀ àmúlì ìmọ̀ kéèyàn rí aburú

láwọn bí ọ̀sẹ̀ bí mélòó kan sísìn kọ́nà kó ṣe gbà láyé fún wa bóyá lọ́sẹ̀ kọ̀ọ̀kan a máa mú ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ méje anábì sallallahu alaihi wasallam ó ní ìṣẹ́nibu sábà ẹlẹ́mọ̀bí kọ́t ìṣẹ́nibu ẹ̀jìnà sí kí wàlífàwà ìjà ilẹ̀ lámàm ọlọ́run ní àwọn ẹni rí àwọn ọmọ àlùjọ náà yẹ́ṣẹ̀rẹ̀ búnà kàbá ìrọ̀lẹ̀ ismi ẹ̀ṣẹ̀ ńláńlá wọ́n máa ń jìnà sí wàlífàwà ẹ̀ṣẹ̀ tó le jù tó rọrùn jù láti kó sí òun náà lè ṣìnà wọ́n máa ń jìnà torí pé ṣìnà kò kàn pé ní ọlọ́run kò kàn pé ní ẹ àfà kò kàn pé ẹ ájìyà èèyàn máa ń sáńbẹ̀ ní o lọ́nà fi ní wà látàkọ́rọ́wù zínà ẹ má súnmọ́ à èyàn lè súnmọ́ tí kó má má mú síjọ mọ́ èèyàn lè gbé ìgò ọtí dání báyìí kó máa fi ṣàpèjúwe kó fẹ́ ṣe lẹ́ṣọ̀ nípa ọtí ó wá mú ìgò ọtí dání báyìí ó wá fi ń ṣẹ̀záǹkù ó wá ní ẹ̀yìn jọmọ́ kí ló wà lọ́wọ́ mi yìí wọ́n ní bí ìyà bí ìyà ni ìyọ́ ti bí ìyà bí ìyà kọ́lọ́ máa fi ìyà jẹ wá lóníṣẹ́ rí wá dálẹ̀ báyìí ṣẹ́rí pé kò dá àwọn èèyàn náà aláwákúwà ṣẹ́bẹ̀ kó súnmọ́ sí ṣùgbọ́n kò jẹ́ kí ni kò mú kéèyàn wá gbé obìnrin síta tí ò wọṣọ dáadáa kó wá fẹ́ ṣàpèjúwe nípa àwọn obìnrin tí wọ́n ó wá gbé obìnrin kan wá tàǹsìn ọwá wọ aṣọ oríṣiríṣi ó wá ní ẹ̀yìn jọmọ́ ẹwọ àti kí ló wọ̀ yìí spaghetti aṣọ tó wọ̀ yìí ó dá bí ó dá kò dá oníkóní spaghetti máa lọ ó ní eléyìí kí ló túwọ̀ yìí wọ́n tún sọ macaroni ó dá bí ó dá kò dá ó ní ó máa lọ èwo ló tún wọ̀ ṣẹ́mẹ́ pàfà yẹ fún ẹ jíjẹ kí ni ó ti súnmọ́ ṣìnà ó dẹ̀ ti gbé àwọn ọjọ́ mọ́ gan súnmọ́ ṣìnà spaghetti tó ní kan wá wo gbangba yẹn ọjọ́ méje lè ní tàbí di wíkẹ̀ẹ̀ pàápàá jùlọ tó jápọ̀ tí ò ní spaghetti yẹn lé òun lẹ̀ ní ẹ̀yà sàmà lọ bẹ̀ kó tó mọ̀ ó ti lọ pé anti spaghetti àbáfàṣẹ wà móbìnrin wá sábàì ló wá fọwọ́ kàwọn bí kọ̀ọ̀kan lárẹ̀ ẹ̀rí afẹ́ṣe practical analysis of zina ohun tó ń jẹ́ ṣìnà téèyàn bá ti fọwọ́kọ eléyìí téèyàn bá fọwọ́kọ eléyìí ṣẹ̀mẹ̀ pàfà ti ṣe kí ni ìtàrọ̀bà dínà ó ti túmọ̀ ṣìnà wà yíó ṣẹ́kù àyàkọ̀ òfìyì ohun tó súnmọ́ jù ní pàfà máa kó sínú ẹ̀ ẹ̀ṣẹ̀ ṣìnà burú ànọ́bí ọlọ́run Yusuf alayhi salam ó ní wà máa ubarri nafsi à ó lè nínú ẹ̀zẹ́ ti ara mi mi ma yọra nílẹ̀ nínú ẹ̀ tó lè ṣe ṣìnà iná nọ́sàlá àmárọ̀ tó bí sún ó nítorí pẹ̀mí tẹ́rí yóò máa ń pani láti aburú ilẹ̀ àmọ̀rọ̀ ìmọ̀rọ̀ bí àyàfẹ́ tọ́nà ọba mi bá là ọlọ́wọ́ ọba àlékí ọlá ó ní láúlá ní tó bá jẹ́ ọba ní mọ́lẹ̀ ni wa ni àwọn tí wọ́n máa ń jìnà sí ẹ̀ṣẹ̀ ńláńlá wọ́n ti máa ń jìnà sí ṣìnà ìlàlámà àyàfi àwọn ẹ̀ṣẹ̀ déyìn òrọ́gbọ́dá sí ó lọ lójú títì bó ṣe wo kè báyìí ló bá rí àǹtí tó wọ̀wọ̀ kú wọ̀ ó ṣáṣà fúru má ó rẹ̀ jú ẹ̀ ńlẹ̀ bójú ṣe rìn bí ẹ̀kọ́ ń fẹ́ sọdá títì aṣàgbójú láti wọ̀ kádà ló bá tún rí mi aṣà fúru lá ó tún wọnú mọ́tò ló bá rí pé kan fẹ́ jókòó sẹ́gbẹ́ òun aṣà fúru lá ìkọ̀tún ló ń lọ ó délé ìwé ló bá sáré bọ́lẹ̀ pé kọ̀nà pé kò jókòó sẹ́gbẹ́ ni máa ya fẹsẹ̀ ṣá láti ilé ìwé dé kọ̀tún ni tí mọ́nì nìyẹn o kọ́nà má ṣe fún wa torí pé lè ní àwọn ọrí ọkùnrin àwọn ọdún mọ́tò obìnrin àwọ̀ àjọ jókòó sẹ́gbẹ́ ara wa ní ẹ̀ nàìjíríà láwà tó bá fẹ́ wọnú mọ́tò ó wá bá ẹlẹ́jẹ̀ nínú mọ́tò ẹlẹ́jẹ̀ ẹlẹ́dẹ̀ ayé ó ti wá wẹ̀ nínú pọ̀tọ̀pọ̀tọ̀ gbogbo ara ti kú pọ̀tọ̀pọ̀tọ̀ òun náà wá jókòó nu mọ́tò bóyẹ tó ń sì ń gbé lọ rìkọ́ wá jókòó gba tí fún àbí lo ló bá dénú mọ́tò fèèsì kan tó kù nìyẹn ló bá wọ rẹ̀ wàá wò pé rẹ̀ ẹni wà wàá jókòó sẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́dẹ̀ tí wàá jókòó jọmọ̀ sáré tó lè jókòó sí rárá abó ti wà ní mọ́tò tẹ́lẹ̀ wọ́n bá gbérú ẹlẹ́dẹ̀ yẹn dé wọ́n ní ẹ̀yẹn dẹ́fà ẹ wa dọ́ọ̀bù ẹlẹ́dẹ̀ ní ní kọ̀tù tí fún ṣe wàá gbà tó bá ní àwọn gbọ́dọ̀ ẹlẹ́dẹ̀ yẹn ní àáfà èló lẹ́sọ́ naira tó ti yínú rẹ̀ fọ̀rọ̀fọ̀ tó yí dáadáa ó ní kéèyàn kan nú yí kó gbé báyìí kó máa fi para kó máa bá ṣeré ó lólóore fún ju pé kí ara ẹ̀ kó máa kan ara obìnrin àbọ́kùnrin tí ó ṣẹlẹ̀ tó ẹ lọ ànábì sọ̀nàtàrà lólóore fún ó ní kéèyàn kan nú yí kó mú òdùrọ̀ iná irin tí wọ́n ti gbá nínú iná tí wọ́n ti yan tó ti tó jì báyìí ó ní kéèyàn kan nú gbá mú báyìí kó má jù sílẹ̀ ó lólóore fún ju pé kó gbáyàwó níyàwó mú kó bòbìnrin olóbìnrin lọ́wọ́ àbọ́kùnrin ọlọ́kùnrin ẹgbẹ́ àwa burú tó wà ń bẹ̀ àwa ń sọ pé nàìjíríà láwà ìyẹn ò máa kan lọ́hùn nígbà tí ó ṣe pé òní mọ́tò mi tó lè wọ̀ káti ẹ̀wà sọ sọ pé èèyàn kan wá jókòó lórí ọ̀kadà òun àti ìyàwó níyàwó àbọ́kọ ọlọ́kọ fítínà àwa sisters ẹ ká gbìyànjú àwa tá lè má bọ̀ ọ̀kadà nígbà ayé ìgbà kan tí mọ́nì tó pọ̀ tó pọ̀ lára àwọn sisters ó ké àórí ah, à ah, kẹrí sísà kó bọ̀ ọ̀kadà ò ń bọ̀ láti tẹ̀lẹ̀ ò ń bọ̀ lólúwáṣẹ́ yìí ó ti wò páàrin ni yìí nílé yín wà gun kó jẹ́ ní junction kó fi yókù ṣe kí ni kó fi ṣe sasáì ìyá tún fún ẹ ní okun dáadáa sọ fún ẹ ju pé kó wá lọ ọ̀kadà tó gùn bó ní ìwà àti ẹni tó jẹ́ lẹ́tọ̀ ẹlẹ́tọ̀ lára yóò ṣe nígbà tó fẹ́ gorí ẹ̀ o ní láti gbẹ́sẹ̀ sókè gbogbo tó ń dáàbò látijọ́ yìí property ẹni ẹlẹ́ni àbú aláàbù ó ti di public property torí kò fẹ́ gọ̀kadà ṣẹ̀rí pé kọ́lọ̀ ń ṣàánú wa ni kọ́lọ̀ ń ṣàánú wa ọkùnrin náà ló mú ìyàwó ẹ̀ lọ sí bus ó ti gbé sórí ọ̀kadà ó sì ṣe ọ̀ní ṣẹ́rí pọ́nì yẹn òdùn àwódùn gẹ́gẹ́ bá ti sọ lẹ́ẹ̀kọ́ kò dùn òun ló gbéyàwó ẹ̀ sórí ọ̀kadà ọlọ́kadà ti ń gbé lọ àdáyù kò lówú lára owú ti kú lára wa àwọn èèyàn ní bìkítà mọ́pọ̀ ọmọ wọn obìnrin wọn ní bìkítà ń pẹ́ ẹgbọ́n wọn lóbìnrin wọn ní bìkítà ń pa àwọn òbí wọn lóbìnrin wọn ní bìkítà ń pa ìyàwó wọn lóbìnrin torí pé kí ni ìkẹtàrọ̀ bá ti sa àti wà ìṣà kọ̀nì kọ́mọ̀rùn àlùkìyàmọ̀ ti ṣe kí ni ó ti dé kọ́nà ọba kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà kó mú wa dúró a gbọ́dọ̀ gbìyànjú àtàmọ́sókò bí makana àlẹ́yìn ashabu rasulillah ìgbésí ayé àwọn sọ̀hábà làwa náà gbọ́dọ̀ lò ẹ̀yìn àsìkò táwa kí ni àsìkò tí wọn náà ń kọ́ wọ́n rí nira wàzúlù zílù ọlọ́run mi wọ́n ti fi hatta yakula rasulu walladhina ma'ahu ànọ́bì gan kígbe sallallahu alaihi wasallam àtàwọn tó bẹ pẹ̀lú ẹ̀ ah, tó ala inna nasrallahi qarib ọlọ́run ní àrọ̀ṣì ọlọ́run ti ṣe agbọ́dọ̀ páyọ́ ọlọ́ọ̀jọ́ mọ́ agbọ́dọ̀ mójútó ẹ̀sìn wa agbọ́dọ̀ mójútó ìṣesí wa ànábì sallallahu alaihi wasallam ó ní ìṣẹ́nibù sábà al-mubiqat àwọn ẹ̀ṣẹ̀ méje tí máa ń pa nírò ni máa ṣẹbọ sí ọlọ́run ọba ọlọ́dẹ́mi wa sí di ọ̀sẹ̀ tó ń bọ̀ kí ni túmọ̀ àwọn ọ̀nà wo lèèyàn lè fi mórí bọ́ nínú ẹbọ kí ni àtibọ̀tán ẹlẹ́bọ lálùkìyámọ̀ ẹni tó bá jẹ́ lẹ́bọ kí ni ìjìyẹ ilé ayé bó la ṣe máa bá lò kọ́lọ̀kúndẹ̀mí wa sí di ọ̀sẹ̀ tó ń bọ̀ wà sí ṣírù ànábì ní sallallahu alaihi pọ̀ a nífẹ̀ẹ́ yín bí tí ò bá ti rí yín báyìí kò ní lè sùn sísà à ṣe brọ́dà yẹn ni ẹ máa wọ́n rí oníbà ti mọ́ ń ṣe ẹ̀yìn ò mọ́ ẹ̀mọ́ rọ́múlù àbí ẹ̀mọ́ yẹpẹ̀ ẹ̀ nínú yẹpẹ̀ ó ti ní mọ́ ṣe ń ṣe à ọlọ́run ní gbogbo ẹ tó bá ń pe náà gbogbo àwọn àlúpàá ìdàtọ́ máa ń ṣe yẹ ọlọ́run ní ni o wala yuflihu sahiru haythu ata gbogbo onídán ọlọ́run ni wọ́n ní ṣórí ire gbogbo ibi tó bá wà tó bá kú nàìjíríà tó lọ amẹ́ríkà kò ní borí ire pàdé tó bá lọ saudi tí ò fi dán pípa sílẹ̀ ọlọ́run ní wala yuflihu torí ewé ẹ̀ máa sun kóńjọ́ kan asíhìrù nínú ẹ̀ṣẹ̀ burúkú ìtí máa ń pa nírun òun náà ní kí ni jọmọ́ asíhìrù ẹbọ ṣíṣe wà kọ́tínú náà fi lẹ́tí haramallah ìlàbí hakọ̀ kéèyàn pa ẹ̀mí tí ó ṣẹ̀ ó bẹ̀rẹ̀ látorí pé káwọn èèyàn máa ṣẹ́yún ó ti pa ẹlòmíì sáyé ebi ebi lẹ́lòmíì fi ń pa àwọn èèyàn nínú ìlú gbogbo tó yẹ kọ́ lẹ́tọ̀ọ́ sínú jíjẹ ó ti họ́ọ̀dì gbogbo ẹ̀ ẹlòmí ń tajà ní ọ̀wọ́n gbogbo ọjà òun lòun fi ń pa àwọn èèyàn òun náà wá máa bú àwọn èèyàn pé ah, apàyàn làwọn pípù yẹn o à ah, ìwọ ń kọ́ apanimáyọ̀dà ṣèbẹ́ ilẹ̀ wà ń bi gbogbo tí ráìsì fi wọ́n àbíbẹ̀ kọ́ ni ẹlòmí ń tiẹ̀ òun wà ní àwọn tí wọ́n ba ọ̀nà jẹ́ gbogbo owó tán ní ọ́fíìsì òun ti jẹ́ mọ́lẹ̀ ẹ wo èèyàn tó ń kú ní àwọn ọ̀nà wa látara pé ọ̀nà ò dáa fígọ̀ kan ní alẹ́ àná ni wọ́n wá ń sọ tí ò fẹ́ wọ seventy five thousand àwọn èèyàn tó ní accident ní nàìjíríà láwọn róòdù bíi eh, Kaduna kankan yẹn bóyá bíi seventy five kìíní kan thousand láwọn èèyàn tó jẹ́ wípé wọ́n ní accident láàrin ọdún bóyá ọdún kan àbọ̀dún márùn-ún náà pè wọ́n dẹ̀ sọ iye èèyàn tó jẹ́ wípé ó ti bá a lọ tẹ́lẹ̀ ti sọnù látara àwọn tó ń gbé owó ọ̀nà fún tó ń ṣe ẹ̀ntọ́ gbówó ọ̀nà fún tí ò ṣe dáadáa apàyàn làwọn náà jọ mọ́ kọ́lọ̀ọba kó mẹ́ṣẹ̀ làwà bẹ́ o ọlọ́ọba nínú ẹ̀wọ̀n ìṣẹ̀ tí máa ń pa nínú wà á kúlò máa rí ẹ tí owó ọmọ òrukàn béèyàn bá jẹ́ lọ́nà àìtọ́ nínú ẹ̀ṣẹ̀ ńlá ni wà àwọn ẹ̀ṣẹ̀ máa ń pa nírun ni wàtàwálì yawma zahab ọjọ́ tó bá ní ogún yá ẹjẹ́ wa lọ dáàbùbẹ̀ mi ara wa ká dáàbùbẹ̀ sí ọlọ́run kéèyàn wá dọ́nà kó sá lọ kó ní ó yá ẹ máa jó lọ mò ń wẹ̀ yín irú ilé inú ẹ̀ṣẹ̀ ńlá ni wà kọ́sùn mọ́ṣọ́nà tí lọ́kọ́ fi láti lọ́mọmí náà kéèyàn wo obìnrin ó borí dẹ́dẹ́ ó ṣe kíní kan dẹ́dẹ́ ó wá ní aborí má bò wà àmínú ẹlẹ́hà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹlẹ́hà yẹn ẹ̀ àrà táwọn náà ń dá wọn délé wọn ni ṣe bá wọn ṣe kan ni àwọn onírùngbọ̀n yẹn wọn lóhun à mọ́ṣe wà wọ́n láìkó obìnrin wọn ẹ̀ alhamdulillah tí wò bá láìkó obìnrin òjò wà mú mu sálásà ní nǹkan mẹ́ta náà ni mo nífẹ̀ẹ́ sílé ayé tí mo kí ló pé ó ní àfíbù àfíb ànọ́bì ní mo nífẹ̀ẹ́ sí tùràrí aládídùn wà nìsá ànọ́bì lóhun nífẹ̀ẹ́ obìnrin ó nífẹ̀ẹ́ àwọn ọmọ obìnrin ó nífẹ̀ẹ́ àwọn ìyàwó obìnrin ó nífẹ̀ẹ́ àwọn obìnrin mùsùlùmí wàjú ilẹ̀ kọ́rọ̀tọ̀ àìní fi sọ́lá ìtútù ojú mi ó ti gbé síbi irun ìwọ́n wá lóò láìkí obìnrin àbóǹbá àwọn àfà pé wọ́n láìkí obìnrin tó bá bú wọn pé àwọn àfà yẹn láìkí ṣìnà ọ̀tọ̀ nìyẹn ẹ̀ àwọn àfà kan wà nílẹ̀ wa iná ni wọ́n fẹ́ràn ṣìnà kódà yìí tó pọ̀ jù nínú wọn bóyá 75% ọmọ àkọ́bí wọn mọ́ ṣìná ní ọmọ alẹ́ ní ní tó pọ̀ jù mọ́ bá fẹ́ yan olóyè ní ilé kọ́ ń ṣọmọ tó yẹ kọ́ yàn tó rọ̀ fi ṣọmọ ní ilé yẹn tó rọ́gọ̀rọ̀ lémi wọn ò ní sí ìyàwó kan tó kan tó máa súnmọ́ obìnrin tó bá lóyún èyí tó bá ráyà padà ṣe ìmí ìsinmi àwọn òpin àlùbáríkà kó máa gùn àlùbáríkà ń bójọ mọ́ ṣùgbọ́n tó bá ń sọ̀rọ̀ àwọn àpò ní náà àwọn ayàfẹ́yàwó púpọ̀ ni ìyẹn òsì iṣẹ́ àìsàn kò ń ṣàbúrú nínú dáadáa ni kọ́nà má ṣe máa fi rọ gbogbo wa lọ́rùn ọlọ́run lówó òfẹ́ ṣìnà ó sì fún wa ní alternative mùsùlùmí ò gbọ́dọ̀ súnmọ́ ṣìnà bó tilẹ̀ wulẹ̀ kó kéré ọkùnrin ò gbọ́dọ̀ súnmọ́ obìnrin ò gbọ́dọ̀ súnmọ́ ló fi jẹ́ pé ẹni tó bá jẹ́ ọkùnrin gbogbo nǹkan tí ò ní jẹ́ kí àwọn ìyàwó ẹ̀ máa ronú aburú ó gbọ́dọ̀ máa sáré ẹ̀ nínú ẹ̀ ni wípé ó gbọ́dọ̀ jẹ́ tá máa tẹ́ wọn lọ́rùn níbi bùkátà tí wọ́n ní níbi ibùsùn jíjẹ mímu wọn níwí bọ́nà bá ṣe gbẹ̀ẹ́ láyè ó gbọ́dọ̀ máa tẹ́ wọn lọ́rùn àwọn obìnrin náà sì gbọ́dọ̀ máa ṣọ́ra nígbà tó bá wà láàrin ara wọn àbùkì ni ó tọ́jú ó tọ́jú ìyàwó wọn gan kò sí aburú ń bẹ̀ tí ìyànkan bá fẹ́ wọnú ilé ẹ torí bí àwọn oúnjẹ kan ó wà lórí tébù ó sì lágbára pé tó bá lọ lé wọn kó kó fún wọn bẹ́ẹ̀ ó lágbára pé kò fi ṣe wọ́n lálejò wọ́n wá fẹ́ wọnú ilé wọ́n kọlẹ̀kùn nínú ìdítọ́nà fi ní akọlẹ̀kùn ni wàyídà kí làrùjíhù fàrùjíhù ọlọ́run ní tẹ́ bá kọlẹ̀kùn kókó kọ́ wá ní àẹ́mà bínú àbíjì ẹ padà ẹ padà kò túmọ̀ sí pé wọ́n ń ṣe lọ́kọ láya ó lè láwọn foodstuff kọ̀ọ̀kan tí wọ́n kó sí pálọ̀ tó fẹ́ sáré páàkì bínú kitchen torí ngbà tó bá wọ bẹ̀ ó mọ plan ni wọn bóyá wọn ti wọn tó wò bá ti wọlé oúnjẹ oṣù mẹ́fà ni wọ́n máa ń rà sílé torí nature ọ̀ṣẹ́ inú yẹn contract níṣẹ́ tó bá gba contract kan mi. ó mẹ́kó ṣeéṣe tó oṣù mẹ́fà ní àfi dí òun ò ní rí nígbà for that reason ọmọ aróúnjẹ sílé tó ń jẹyẹ bá wá tán á fún ẹ nígbà tó pé oṣù mẹ́rin oṣù méjì tó kù yẹn ebi tààrà ni ìwọ òsì ní síbẹ̀ nígbà yẹn ìgbà tó wá jẹ̀rọ oúnjẹ yẹn sílé tó pọ̀ ló wá wọ ọbẹ̀ ló wá délé ló wá lọ dára yọ̀ sílẹ̀ ó wá dá protest sílẹ̀ protest ẹ indoor protest pẹ̀lábùnulé ẹ umukini kan nígbàtá délé wọn ẹ spaghetti ìgbàtá délé wọn àwọn ẹran tí ń kó ìgbàtá délé wọn kìníkan kìníkan ó wá ká gbogbo eléré pẹ́tẹ́ ó mẹ́pọ̀ ń ojú mẹ́ oṣù mẹ́rin ni ìwọ sì ní bọ́lọ̀ ń ṣe mú títí ẹ wá tábùbá ti lọ láàárọ̀ tó dé lálẹ́ a fi ilẹ̀ pé owó oúnjẹ yín ọ̀la ni àbútúdé jọ kejì owó oúnjẹ yín ọ̀la ni báwọn ọgbọ́nà ń ṣe ní kàbúrọ̀ la máa ṣe ti ẹ̀ nìyẹn títí ẹ̀dẹ̀ rẹ́gúlà oṣù mẹ́fà kò sọ́jọ́ kan tábù òní mu wá àwọn tó wá ra oúnjẹ oṣù mẹ́fà àbí mẹ́rin inú mẹ́fà tó ti lẹ́ pé àwọn fi a máa fi ebi pa lónìí tó gbogbo tó lè jẹ́ kí ọkọ̀ àwọn èèyàn máa bàjẹ́ agbọ́dọ̀ gbé kúrò nígbà tó débì kan pé ah ó ga o ọlọ́run ti ẹ̀kí kẹ́ni lọ́nṣẹ́ o ah 600,000 ni mò ń gbà lówó oṣù sí o ń tọ́ lẹ́gbẹ̀ẹ́ tó ń gba 7,000 lóṣù kò rẹ̀ ṣe pé wọ́n wá gba 600,000 yóò pé àbábá lágbàjẹ́ gba 5,000 ni òun wá wá délé a máa lọ ronú pé wọ́n lọ irú kí mílẹ̀ ní irú oríwò lè ní wá gbé wá lè ìlọ́wọ́ ọlọ́wọ́ ọba ìgbà tó ń kọ kádàrá ìgbọ́n mo lè níwà torí tọ́lọ ó ti gbàgbé pé wà máa kánà rọ́bù kánà sí ya pé ọlọ́run ò gbàgbé èèyàn kan àti kó tí ẹni ò tí ìdè ìwọ náà sì ń bọ̀ wá fi orí orí orí sí ewu ó sì ń bọ̀ wá fi jẹ yán jẹ́ka má kọjú o àsìkò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ẹlòmíì ìkẹ́tọ́nà fẹ́ kí àwọn nínú ilé wọn oúnjẹ ni wọ́n á máa jẹun àsìkò wọ́n á máa gbádùn àsìkò ẹ̀yin lè má jẹun àsìkò nǹkan omi wà tọ́nà fi kẹ́yìn náà bóyá òun làlàáfíà inú ilé mi wà láàrin ọdún kan wọ́n lè má tìrìtì màlẹ́ríà ìwò wá kí rántí yẹn ṣèbí wọ́n máa ń lọ sálámọ̀ sí wọn tó bá ní lágbájá ìpé o ti lọ sálámọ̀ sí nílé ẹ̀sìn bóyọjọ́ tó rẹ̀ ìyàwó rẹ̀ ọmọ tó bá ń kàwò ní kàlẹ́dà ẹ̀ márùn-ún wọ́n ti wá kí wọ́n rí kò dẹ́ ṣe pé wọ́n mọ̀mọ́ wá má wá kí ẹ o ní bùkátà sí kọ́ wá kí ẹ ìwọ wá torí ìyẹn dúpẹ́ fọ́nà wọn bá ẹnu omi ń fi ẹ̀ àwọn ọmọ ẹ̀ wọ́n ní ìdí extra lesson tẹ́ bá sọ fọ́ọ̀ títà sí pé ẹ ọmọ mi jẹ́ ìdí máa ṣe extra lesson fún á ní abú ẹ má dúpẹ́ fọ́nà wọn ọmọ yìí ò ní ìdí ẹ̀ àbí kí n fẹ́ gbowó yín Iwo òdẹ̀mẹ́ kékẹ́ kan nìyẹn ẹlòmíìsì ní extra lesson teacher bí mẹ́ta ní lórí ọmọ ẹyọ kan kọmọ èyí tó balance tó kò tẹ́ sọ́nà ọmọ òṣè fún ọ ohun tó jà ní kí gbogbo wa ká máa dúpẹ́ lórí ìtọ́nà ọba bá ti fún wa kọ́nà tó wá ṣe kò ń gẹ dáadáa eléyìí ni sọ́mùrì àwọn ẹ̀ṣẹ̀ àti aburú tẹ́ṣẹ̀ bá ń kó bá ní kọ́nà kó ṣàánú wa bẹ̀ tó bá di continue pẹ̀lú àṣírikú

ó lè ní àwọn báyìí tí ẹlẹ́bọ̀ làwọn náà ni lọ́ọ̀yọ̀ tó ń pe jésù lọ́lọ́ ohun tí wá ń béèrè kò yí ẹlòmí a ní láti máa rán àwọn létí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lẹ́bọ̀ àwa parí ẹ̀ pẹ̀lú pé léyàn bá ṣe ẹbọ tó kú ìbò ló lọ kọ́nà má jẹ́ ká bá wọn lọ bẹ̀ ẹni tó bá jẹ́lẹ́bọ ní ayé bóò láti fẹ́ bá wọn lò tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ máa yọ ẹ̀ṣẹ́ sí àbí kákàdà lọ ká mọ́lé rárá jọ mọ́ bọ́lọ̀ ṣe fẹ́ ká bá wọn lò a máa ṣàlàyé gbígbà láyé bá ṣe mọ́ wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in sábàrẹ̀ tó ní bẹ̀rẹ̀ ẹyọkọ̀ àbí méjì Allah أكبر الله Gracias.